ẹ wò bàbá mi kò sí kankan tó ṣe mí ṣé mi ò beautiful lọ ọmọbìnrin ẹ wò mí now. a ah, ò lè serious now. o lè serious now. kò pẹ́ tẹ́ dé. kò pẹ́. mélòó mélòó wá lè mi. irọ́. ẹyin tẹ́ tún fara dà àwọn ìyá mo rò pé tí kú bá dé àwọn ìyá máa dá wọn padà ní. ó yá babaláwo àbóṣègùn tó bá níbo lèmi fàṣà sí ó gbégbà yọkàn nínú yọ. orí ẹ burú lọ́rùn ẹ lọ́kọláya for better for worse ni. ètò gbéyàwó olúwa ló fi lélẹ̀ ara ọ̀rọ̀ ọkọ àtìyàwó o ó ti tọ́mọ lójú láàrin tọkọ-tìyàwó ká máa finú wọ̀nra wa ló tọ́ torí ká fi mọ̀ ṣọ̀kọ lónúlé ayé ìrọ̀pọ̀ ara mi yọ ó gbọ́gbọ́n o ó gbòye àló gbọ́gbọ́n o ó gbòye ọ̀rọ̀ kan tìyàwó ó gbòye ẹ jẹ́ ká fìbọn ṣọ̀kọ ọkọ tìyàwó o. orí tá bá fìmọ̀ ṣọ̀kan.

want you right now. See, I know when you want to just play this fast, fast. Just stop. Wait. Come and tell me what tomorrow. Are you telling me you, you want us to have sex here? Yeah, what you know? Relax, relax. Come on. What is wrong with You don't do that. Think about calling God. go. Give me one minute. Hey, no, me. You want to ship my name? You back with that. I'm a security. Come on, stop that. Oh, mm. Mabanja, Mabanja, stop this. Stop this anything about share, baby, right about daily. I will handle you very well. But not here. Go proper. So <laughs> I'm not doing anything. If you're ready, or permanent, come on, stop that. Stop that. God, do you now? ẹ máa hùwà ìbàjẹ́ mọ́ o. Eh. ẹ máa hùwà tí ó dáa o. Eh kò lórúkọ méjì tó ń jẹ́ o. mi ò láì gbogbo ilé náà. ohun tí ó dáa kò dáa torí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé ohun tí ó dára la fi yan gan o má ṣe gbàgbé pohun tó bá fọ́n ọ sí fèrè o òun gangan ní fèrè yóò fún sóde o. So a ní kó má ṣe gbàgbé pé ohun tó bá fọ́n ti fẹ́ ẹ̀ ohun gangan ni fẹ́ yóò bọ́ sóde òun bóyá ìwà tí ò dára ni o. Kilo kilo wọn sa kí ni ẹ mú. Hey babe stop now why don ṣe báyìí now tell her wa. Ah, ah. Kí ni ẹ wá mean? You know what Mike you are too boring for my liking. Mo ò lọ mọ́. Wait wait wait Lọ́lá. Hmm? so will you dá mi dúró látàárọ̀ nsìn you're telling me who lọ mọ́ honestly now that i'm thinking about my life properly hmm? relationship yìí kò work i'm no longer interested. are you joking. No, serious what's the meaning of all kó gbogbo nǹkan tá à ń fa yóò ti tó kò Mike, I'm serious. Why would you be serious? You're too boring for my liking, sir. Eh? I need somebody who is crazy. Crazy enough to do crazy things with me anywhere or anyhow that I want it bó ti wọ́n tiẹ̀ mo ní gbọ́rọ̀ ìtàláwà. outside. we should shut we should shut up. listen i'm done. rubbish. lọ́lá. kí ló dé. kọ́mọ yìí. lọ́lá fi mí lẹ̀ jàre. lọ́lá wà náà kó tó gbogbo eléyìí náà. ó yá wa don't worry i'll kiss you outside ó yá máa bọ̀. lọ́lá. ẹ̀dẹ̀ jáde ni. ó inú bí mi mọ̀ lọ mọ́jọ rẹ̀. kí ló dé. o hmm. ṣe o adéta ibi tá a wà mo bẹ̀rẹ̀ sí kiss boyfriend mi tó bá rí bó ṣe react and it's all the time that he does that nonsense as if PDA is an abomination. Well, Oh, my! pé everybody call ló máa like public display of affection He might not be comfortable with it so kò yẹ kí yẹn jẹ́ big deal ó yẹ kó ti mọ̀ wà fún oníwà náà. kí yẹn wá mean is relationship not supposed to be about compromising yes he's supposed to adjust to me he's too boring for my liking he's too serious he's too uptight i need someone who is crazy spontaneous anyway èmi ti serve ẹ breakfast. ẹ eh? kí ló dé. breaking ni. Eh? breakfast. but why kí lẹni lẹni ṣe tó fi deserve kó serve any breakfast. I need someone who can match up to my craziness. Ah uh ah, -uh. Mike is not trying abeg. Walk me back and sleep for one few minutes. Oh, yeah, just stretch yourself. <sighs> Movie bad, sir. Abiru ẹ̀gbọ́n wo ni mo ní bá? Ah, yí yí yí yí yí you need to get serious with your life go ah. away. Ah, pẹ̀lẹ́ ọgbẹ́ bá pàpàpàpàpà ó kúrò kúrò kúrò wájú mi. àgbáyà ó ṣe. wàhálà tiẹ̀ ni. lọ́lá. sir. yeah mo tiẹ̀ fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀. okay sir. ṣé o ní boyfriend ni. Oh, Daddy Kílódé, why are you asking me that kind of question? Can you imagine? ìwọ náà tún béèrè lọ́mìkẹ́ tí nílé tí mo béèrè question ṣé mi ò sí ní position láti béèrè ni dá mi lóhùn mi ò rí boyfriend pẹ̀lú ẹ rí o ti ẹ̀ ever sọ̀rọ̀ ọkùnrin rí at all and i'm getting worried because ẹ̀yin ọmọ nsìnyìn ẹ̀yin ọmọ gay sìnyìn ẹ kì í gbèdì lesbian. ah ah reject it in Jesus name ọlọ́run ò ní jẹ́ kò ní ṣẹlẹ̀ sọ́mọ́ mi ọmọ mi máa ṣèyàwó ó máa fẹ́ ọkọ ó máa foyún ṣoyún ó máa fẹ̀yìn gbọ́mọ pọ̀n lágbára ọlọ́run a máa ṣèyàwó alárinrin fún gbogbo àwọn ọmọ méjèèjì ọlọ́run àbá mi darí wọn síbi tó dáa ni i reject it. reject it. Ah, ẹ̀kọ́ ẹ̀tàn now Bukky ìwọ pẹ̀lú ẹ̀ wọléwọ̀de ni right ó ní boyfriend àbí ò It's better she answers herself, um, Daddy. Daddy, I, I don't really need a boyfriend right now. You know, life has changed. And the society right now is all about women empowerment. It's not just about the male succeeding, it's about the woman succeeding as well. So, you know, I want to become the best person I can be so I can take care of you. There's no need to rush. Yes. you know, I need to take my time. Mommy, Emo, more marriage is not something you rush into, Abi. Yeah. yeah. Eh. Of course, Thank my you. dear. Thank you very much. Of course, um, you can take your time. Mm-hmm. And while you're taking your time, you have to pray fervently concerning the man that will come into your life. Mm-hmm. The bone of your bone, the flesh of your flesh, the man that will love you and adore you, and I'm sure God will grant it. Amen. Amen. We will do a massive wedding for you and your sister oh no, she máa bad machine. ṣe nìyẹn ní dádì. ọ̀rọ̀ flesh to flesh right to bone I really sọ yẹn o ti advice ẹ̀ tán gbèsè ayé ẹ̀ ni let me tell you Bukiri already. Bubu ni pata wa la my boyfriend ẹ̀ ló ti mú wá síbí báyìí àbí you know tell me o ò right to fún marriage now láìpẹ́ láì jìnnà mo fẹ́ kó mú ọkùnrin wá síbí báyìí kó wá introduce ẹ̀ sí wa it's as simple as ABC. okay daddy. o fẹ́ sọ̀rọ̀. náà ni mo ṣe pray fún. mo ṣe pray fún. ẹ̀mẹ́ ah. bẹ́ẹ̀ni sọ mo ti bọ́ sọ. Ah, àánú yín dẹ̀ ṣe mí. mo ti bọ́ sọ. nǹkan kan ni mo fẹ́ kẹ́ mọ̀ mí ní aláìlé mo ṣú lé mi i won't kò sí yàrá fún yín bí o. Bánkúnlé Bánkúnlé Bánkúnlé obìnrin lọ kúnlé onílé ni ọkùnrin ló ń kúnlé tiwa. ok ok daddy. Okay. You pressurize me. You know me mi. Don't at all. O ò jẹ́ ká fẹnu kan tọ́ àwọn ọmọdé yìí. Prayer nìkan kọ́ prayer àdì kankan àwọn muslim ló máa ń sọ pé tó bá ti ń ṣe yá aláwọ̀ máa ṣe yá àyàsẹ̀ pẹ̀lú ẹ̀. ìwọ jẹ̀bi tó sọ bẹ́ẹ̀ ẹ ṣe ibi ò pa wá. ọkọ̀ríkọ̀ da ẹ̀ ò bá má gbé wá. ó gbọ́gbọ́n o ó gbòye àlọ́ gbọ́gbọ́n o. Bukky Lọ́lá. ọ̀rọ̀ kan tìyàwó látàárọ̀. Ah, ó gbòye. o ti múra. ti ṣetán. ok good ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́. Um, ó yẹ kóun náà ti ṣetán máa bọ́ tà ń sìn. ok máa bọ̀ wájú. mo fẹ́ bẹ̀rẹ̀ níṣẹ́ kan ní church. really ṣé wo ni wọn. mo fẹ́ kí dájú ní ọmọ àti ìrọ̀lá o nítorí ṣẹlẹ̀ ni pé ṣe ló mú pásítọ̀ tóbi tó wà ní ọ̀ṣun nìkan yes, in church. Yes. Ìwọ náà ṣe you can see he's a very responsible, he's a very calm person, he's a man of God. Yeah, no. I want you to introduce him to your sister. I would have done it myself. But in má ṣe, ó lè yára kó ní mo máa ṣí méjì kó kí ní ah, ah, ẹgbẹ̀gbẹ̀. Why what? She don't hold enough. Oh. She don't hold enough. Daddy, it's ready. yìí wọ́n ti wá mọ́. dáàdì ẹ ti rẹ́dì. Ah, mo ti rẹ́dì ṣẹ́yìn náà ti rẹ́dì. lọ́lá lọ́lá. ọmọ ìṣá ó máa jẹ́ last last You are running late Emma má bínú mo wá pink purse mi mo dé rí. pink purse wo dáàdì ò ní ajá. dáàdì ẹ̀jọ̀ ẹ má time waste pa ni. tẹ̀sí mi ṣàlàfíà ni ilẹ̀. <laughs> Why didn't you drive it? Sure. Pẹ̀lẹ́ dádì. Um, Báwo ló ṣe rí Pastor Tóbi who Bukky introduce ẹ He looks so calm and ṣe nínú mi ń dùn. Mommy. It's nice. Ah, you mean Buki has come to tell you that nonsense story, Abby? What is nonsense story about that? Mommy, I don't like this thing. Just tell Buki to stop introducing me to all those nonsense church boys. I don't want. I'm Lola! Not Ma? Lola! Ma? So, you call that pastor a nonsense church boy? So now you value those riffraffs, thugs, tó máa máa gbá ẹ lójú gbá ẹ ní mu téyìn ẹ méjì àti yọ̀dà ìyẹn ló fẹ́. Ah, mo mi àwọn pípé mo máa ń pretend ẹ mọ̀ mo máa ń pretend look you are pressurizing me about marriage too much mo like ẹ mo like gbogbo nǹkan tẹ̀ ń ṣe mọ́ mi. bible sọ pé dánwò wàá rí pé rere lolúwa he is a man of god why don't we try him. Ah, ah, mommy please i'm i'm still young let me enjoy my life before i settle down with anybody i'm not ready. ìwọ ah, young ìwọ young. so mo young báyìí mommy. nígbà tó bá di girama sínú ilé mi máa wọrí èmi mọ̀ mi ṣe máa bá bàbá ẹ̀ sọ bójú ọ̀rẹ́ kan ni àá pákéèjì ẹ̀ wá ṣe wedding. ṣe fẹ́ lé mi kúrò ní báyìí. má pè sanni adé. ṣe lọ fún àbọ̀ ní bàbá ló ń jẹ. ohun tí ó dáa kò dáa torí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé. we have a lot to do ọ̀rọ̀ ọmọlọ́lá yìí ó gba àdúrà gidi gan nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni pé ọkàn ọ̀run dà láàmú ni a dẹ̀ ní láti gbàdúrà kíkankíkan. ọkọ mi. bẹ́ẹ̀ ni àwọn tọkọ ọ̀run bá dẹ̀ ń dà láàmú bẹ́ẹ̀ yẹn àti rí ọkọ gangan nínú ayé yìí ó máa ń fa ìfàsẹ́yìn fún wọn á máa rùn sí wọn wọn á máa wọn á gan ni bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀pọ̀lọpọ̀ àdúrà láti lè ṣe ogun yẹn ohun tí mo ní kí n sọ fún yín ni olùwà pẹ̀lú ọ̀rọ̀ àti kẹfà mi kí àwọn dáàdi Hey, babe. We touch. We do our things, yeah? Uh-huh. Come here, Joe. <laughs> uh, oh, notice, babe. Girl turn around for you. Like she's been mm. staring. Are you um, sure? Mm-hmm. Excuse me. You know, I think she likes what we're doing. We were just. Are you sure? <laughs> <laughs> I think she's feeling the vibes. Mm. Maybe she likes um, threesome. Don't put this in my head. What now? Don't put this in my head. Are you not a bad, um, bad boy? Remember a bad boy. Huh? This is your making. Part of the reason you love me. Mm. Work take a walk and see what we should Are you sure? Um, you know I'm a bad girl and I love bad things. Black, black, blackberry. And, okay, uh, excuse me, one minute. Hi. Hi, Damsha. <laughs> uh, my name is Amulala. Okay, my name is Badi. It's nice to meet you. Nice to meet you. Can I? Can I have your digits? Come if you don't mind, Okay. Thank you. Oh, I told you. I told you. She's good. Like, did you tell her? I didn't tell her. No, they soft now. Anyway, when you guys start talking, I just threw the idea to her now. Are you sure you're cool Three with that? Ah, uh, ah. Uh, what? You cool with that? Yes. <laughs> of course. <laughs> Let's go! Let's go, baby. Let's go. nice. I love the ambience. Like, it's so romantic. But this one that you brought me to this nice place for a date. How about your girlfriend and your wife? Or you think I've forgotten how to talk when you're boxing yourself in this mall? What if I feel? As you can see, I'm married. Did I? I'm not sorry. I can do something with something. Really? That sounds yeah? Open relationship. Yes, it is. Um, come to food. I'm going to go ahead. I can recognize something. Well, but still, let's take it slowly. Let's not rush. Shout out to my baby where they show me love. Where they show me love. Shout out to the bitches where they play me tough. Where play me tough. Say my baby tell me boy you no go for. Say you no go for. Kayomo me kadara hole loco, loco, oro. So I won't leave my baby for nobody, nobody. So I just want my baby to come for nobody like that. So I won't leave my baby for nobody, nobody. So I just want my baby to come for nobody like that too. Number one for my playlist. Playlist, playlist, playlist. Superstar, she be Baby, you better go to Baby, you better go to My sexy. Shout out to my baby, where they show me love. Where they show me love. Shout out to the bitches where they play me tough. Where they play me tough. Say my baby, tell me, but you no go fall. You no go fall. And your mommy got that all loco, loco, hold on your backside, oh mad, oh, oh mad, oh mad, oh. Call me killer boy, just bad, oh. just bad, oh. She be my star, now be a mood. With the patella, she did give me this pop. Expensive love, like Louis now, Prada. Let me spray you, could you be, let me spray you, darling. Rock is to my heart, to my dimmer take it for you, I'm a sexy dealer. Uh. Baby, if you be with I swear you be good. Put it on to my heart, baby, put it trigger. Baby, now I'm catching cold, baby, be the shiver. Hold on, no kisses, baby, no kidding around. Hold on, hold on, hold on. Shout out to my baby, where they show me love, where they show me love. Shout out to the bitches where they play me thought, where they play me thought. Say my baby, tell me, but you no go fall, say you no go fall how you move got it all loco, loco, hold on. mi ò tiẹ̀ rántí béèrè lọ́wọ́ yín bóyá juice lè fẹ́ àbí wine mo kàn tiẹ̀ ṣe tinú mi ni so i'm sorry should i get you wine. excuse me sir. Uh, juice is okay i'll take juice for now. Oh, okay ẹ kú jòkó. is it possible I get your contact please your phone number. My phone number. Yeah, your phone number. Uh, ask my sister. No, I don't mean any disrespect. Mo kò rí pé

Shall I ṣàlàfíà ni o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sit down. Thank you. Yeah. Ọlá ṣọ́ọ̀rẹ́. You're welcome. Yes, ma'am. Uh, what's your name, sir? My name is Bade Akiti. Oh, I see. Yes, ma'am. Bade Akiti. Akiti, Akiti. Is it the same Akiti from Ibadan? Rárá o, my parents are from Ogun State, Limẹ̀kọ́ náà ti wá. Oh, Ogun State ní tiẹ̀. That's very good. Oh, my Akiti yẹn. Then, what do you do? Tell me more about yourself. Okay. I finished from University of Lagos. I studied history. Nígbà tí mo ṣetán, a rí i pé competition pọ̀ lọ́tún lọ́sẹ̀ so mo gbìyànjú àti lọ sí Norway àdìmọ̀ masters in Norway ní project management ngbà tí mo dẹ̀ dé à ń báwọn èèyàn manage project wọn bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí project mi ni mo manage. Really? Hmm. Fantastic. wow I am so happy to see you and um, ọmọ mi torí ìjọ tí mo ti bí she has never bring in any person pé okay this is my partner or whatever mm -hmm. in fact me and bàbá ẹ̀ we are we were very very devastated thinking about her and um, we don't really understand but thank God you are here mm -hmm. she's finally brought you into the house and God you make you guys best of friends forever. Amen. Amen. Amen. Ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín mọ́ ṣe sọ. Àmín. Ìjọ́rẹ̀ ara yín kalẹ̀. Àmín. Right? èṣù ní kó sáàrin yín èèyàn bí èṣù èṣù bí èèyàn bó ṣe máa ń sọ kò ní kó sáàrin yín ẹ̀dẹ̀ ní kábàámọ̀ both family your family our own family àní kábàámọ̀ pàṣẹ dàkú àmọ́ máa lọ sókè ni in Jesus name I pray. pẹ̀lẹ́ kí ló dé kí ló dé ṣe jẹ́ juice lẹ kò sí wine lé ní àbí báwo. Um, I offered him wine. Wọ́n ní àwọn ti wà okay pẹ̀lú juice ni. Yẹmi mo ní pé juice wà okay for today, sir. Okay. Yes, sir. Òun ti jú àbí? Rárá sà. <laughs> Tó bá ti jú drink, kò ṣáà lè ti jú oúnjẹ. Àbí o. I will get something done for you to eat. What do you really want? A ní ẹ̀fọ́ ọ̀gbọ̀nà, ẹ̀fọ́ rírò, ẹ̀gúsí, everything. Iyán wà. My stack and pound yẹn. Um, ẹ má jẹ́ ìṣe yín wà lámà jọ mi màmá jẹun. èní ìlú gbọ́dọ̀ because when you are well fed here today mm. and you go back home you will know that my daughter needs to be taken care of. àti mọ nǹkan tó ń ṣe mo dẹ̀ mọ bí títí máa dúró díẹ̀ <laughs> toríjọ́ tí n bá ṣèèṣì wá sílé yín fúnra ẹni máa ní kó lọ ah. gúnyán yẹn. <laughs> okay sir no problem sir. ẹ jẹ́ kó n lọ gúnyán tán lórí egungun báyìí. ìṣèlú lásìkò yẹn a fi ń ṣe sáré lọ ẹ yọ àwọn ọbẹ̀ yẹn jáde nínú fíríjì o sí the microwave. Mm. ẹ kú jókòó sá. thank you. tẹ̀lé náà dẹ̀. okay. leo so oh, oh, o o jọ o jọ àbúrò ọ̀rẹ́ mi kan mm. ọ̀rẹ́ mi yẹn mean ọlọ́run kò forí jìn ẹ́ níwèé ẹ̀rọ tí mi bá ojú àbúrò ẹ̀rẹ́ ìjọ gan fún àbó ṣe yọba àwọn ní àbó ní àbó nǹkọ́ lọ́kílẹ̀ kì ṣe o. Okay, I should be the final version of Ari and then sorrow. Maybe, maybe. Okay. Yeah, maybe Dorile, Terminator. What is different about Lola? Eh, eh. 我们家的是 Glory baby girl，Glory baby ah, ah. girl，Glory baby oh. Lola, ring ìwé lọ́wọ́ ẹ̀. Yes, proposed. Really? Yeah. If you like it, then you should have put a ring on it. If you like it, then you should have put a ring on it. <laughs> wow, congratulations. Thank you. Um, Lola, are you sure? Because I feel some kind of way with this your body friend. Correction, fiance me. Woo! Oh, sorry. Fiance. Hey. That's okay. fine. Uh, but me, ò rí bọ̀bọ̀ yẹn bí ẹni tó máa wà faithful pẹ̀lú ìyàwó ẹ̀. I just want you to be careful. Ah, mo fẹ́ kó wà hurt. My wọ Look, I know Bade is the perfect man for me because he's so spontaneous. Yes! He's not boring at all. He knows how to get me. He's so scattering my head and he has a little bit of crazy in him. Oh, really? <laughs> Yeah. Lola, my instincts doesn't deceive me about men. But if that's what you want, it's fine. But nobody wabe ti wá bẹ́ẹ̀ yẹn, mo kò fẹ́ mo mọ̀ Okay, oh, má worry. Má worry, just be happy for me. Àsìkò oríire Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. járógun àmúbọ́mọ́. Olórí bò kọ nìyẹn. Ọlọ́rẹ̀ bọ̀rọ̀ kọ. Ọmọ òṣì ọmọ ìranu ọmọ àdánù. Ibo ló ti já wá tó lókù lọ́rùn. Lókọ̀ yẹnu wá ṣọṣọṣọ. Má fi lọ̀ mí dá sí gbọ̀rọ̀ mi dẹlẹ́rù. Ṣọ̀bọ̀lé yọké. Olóṣì. Kí ló kù ẹ̀ nínú ọ̀rọ̀ tá à ń sọ tó ń dá sí i kò yé mi. olórí burúkú mo bá ta mi wá fún mi. òun kọ́ lóhun tó ṣe tí wọ́n rọrùn ó ṣe tí wọ́n náà. pé ká lọ ṣe hmm. baby shower ní orí ìta ọ̀ka lọ sí madras ó máa láìkẹ́ ìyẹn ti sẹ́tù ọ̀rọ̀ mi kí là ń sọ. Hmm. baby shower náà ni. àìdí àti mi rò pé bí a kà lọ sí maris ká lọ bá abẹ jẹ kọ́mọ̀ pa àwọn big girls oh. wọlé síbẹ̀ yẹn. motives ó fẹ́ dúdú sí àbí that place is very hot ibẹ̀ ńlá lọ fún honeymoon náà a lè gbádùn baby shower bẹ́ẹ̀ náà wọn pe us mo fẹ́ lọ deliver. i know. ẹ sọ ma wá sí us náà. ẹ jẹ́ ká ṣe nàìjíríà. nàìjíríà báwo ẹ máa wá sí us ṣé ẹ ní visa ni. Ah, èmi ní ṣùgbọ́n àwọn ọmọọra gbogbo àwọn ọ̀rẹ́ wa tó kù ò máa ní. Ah, ó ti o gbogbo yín ló láti wá o. Ah, ẹ ògbọ́n náà máa lọ apply fún visa nìyẹn sínsẹ pé torí títí ẹ náà ni a ní láti wá. ẹ tó bá bẹ̀rẹ̀ ń sìn sókè náà. ọ̀rọ̀ kò sí wàhálà sínsẹ pé èmi náà ni mò ń plan everything màá sọ fún gbogbo wọn ahead kọ́ lọ mọ́lẹ̀ pé kọ́ lọ mú palẹ̀ wọn lọ sí o gbogbo wọn lọ sí amẹ́ríkà o ee ó ga jù ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ṣé bíbí mi ṣó ń kì oh. ṣó ń fẹ́ ń blò ṣó ń jó dára <laughs> ó ti jó nìyẹn. ṣó wà ókè kí ló ṣe ẹsẹ̀ má dáyà já mi ṣó wa ok no no no no kí ló ṣe ah, kí ló ṣe dúdúdúdúdúdú kókó a ní kí ló ṣe dúdúdúdú ó yà wọn fẹsẹ̀ dúdúdú no no no no no no no pẹ̀lẹ́ kí ló ṣe ṣe báwo ló ń fi o báwo ló ń ṣe báwo ló ń ṣe dúró kókó wá jókòó náà dúró dúró àní kókó jókòó jókòó jókòó wo jókòó ṣàròjù pẹ̀lẹ́ kókóró ojú dìje dìje dìje náà a ní lójú kò jókòó tá mo fẹ́ pè báyìí o a ní kọ́kọ́ jókòó kí lọ mú fòmí dìje náà wọ́n rójú pẹ̀lẹ́ ṣàpẹ̀lẹ́. Are you Ẹ̀rù máa ń bá mi. Kí ń bá ẹ dẹ́rù? ó mọ̀ pé láti ìgbà tí wọ́n ti ní miscarriage mhm. wọn ò tí ì lóyún mọ́. ẹ jẹ́ kẹ́rù bá ẹ náà ojú àmọ̀ pé kò sí nǹkan tó lọ́wọ́ ọba ọ lè ṣe ìwọ ni kò farabalẹ̀ have faith in God. àbí ṣé nǹkan ń ṣe mí ni. God forbid ah. kò sí nǹkan tó ń ṣe ẹ náà see humanly possible we've done all we could medically àti sàpá wa jẹ́ ká fi ìtókù lẹ̀ sọ̀wọ́ ọlọ́run ṣebí wọ́n ṣáà ń lo fertility pills ẹ̀. bẹ́ẹ̀ni. tí ẹni dáná fún mi kí n jẹun lásìkò kí bọ́ fún mi kí mi rọ̀ bọ̀bọ̀ ogun <laughs> rárá gbà sí. <laughs> don't worry hmm? ètò ìdàlọ́ náà máa ṣe. àbí. ní àbí. jálọ̀ wá nǹkan jẹ. ó kì í ṣọ́ apá. Yeah, more okay. It's so good to see you. Thank you, sir. Mm, beautiful bouquet. Anyway, Bouquet, uh, ọ̀rẹ́ mi kan kọ́ Calabar. So they're recruiting contractors at the moment, and that's what you do, isn't it? Yeah. So I volunteer myself. I'll take you there by myself. Imagine road trip. That would be nice. You and I? Yeah. <laughs> um, actually mo wà available at the moment because ní àwọn iṣẹ́ kan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ ń take so much time so <sighs> mi ò ní lọ. really. yeah. okay. ah baby oh. oúnjẹ ti ready ṣé kí n sẹ́bẹ̀ sísè báwo lọ́ọ̀fù no, service? No, no, no, no, that will be later. Oh, okay. Mm. Yeah, mumba ń bá ni pe. ọmọ ọ̀rẹ́ mi tí mo ló ń kọ́ tẹ̀ sí Calabar. Mo rántí. They almost done. Wọ́n dẹ̀ ń recruit contractors or. So mo wá wò pé òun fitting interior decor ló ń ṣe. So máa ní pé okay, I can take you there personally kí me shop pọ̀ fún iṣẹ́ Oh wow, ah oh, Femi, thank you. That's so nice. <laughs> eh? Okay, No ló feel? Um, Lola gẹ́gẹ́ bí mo the other times. sir uh, um, I have so much on my table and mo nílé wà mi ò nílé ráyè láti lọ àbókì. Ah, ah, ṣé bí wo ló sọ fún mi pé òun wáṣẹ́. You're not busy now. Yeah, but late the other time eh, mo receive call kan àwọn estate development company kan ló pè mí so I would be here and there mo ò mo ni ní ráyè le lè ṣe tiwọn yẹn because. Mm. mo ní lè méjì papọ̀ you ah, ah, understand. okay baby see eh? tell your friend hmm, okay. that Buki will do it ṣùgbọ́n mm. thank you very much mm. ah, Buki kí ló ń ṣe now you do the both of them simultaneously after all they are still under construction o máa já máa já máa both of them now kí ló ń ṣe. It's all right, no problem. So huh? I'll see what I can do about that. All right, thank you, baby. Uh, excuse me. Eh? Uh, uh, yeah, thank, thank you, sir. ló ń kọ owó kí ló ṣe é náà so you are just you are rejecting money as in you are now a billionaire pé you don't need money again o fẹ́ ṣiṣẹ́. Lola, kí ni o ò lè understand mo ṣe busy tó èmi ni mo mọ̀ èmi ló yé èmi ló yé babe. Ah, má bínú o kí ló máa jẹ ìwọ ló yé. pounded yam. ta ni <laughs> you are not serious níbo ta ló fẹ́ pound yam èmi nothing no pounding no yam You got to ṣe for coming ló máa jẹ are you deal or no deal. deal bẹ̀bẹ̀ oh, ó yà wá jẹ. Eh. ẹ máa hùwà tí ó dá òbẹ eh. kò lórúkọ méjì tó ń jẹ o ohun torí oríṣiríṣi ló ṣẹlẹ̀ láyé ohun tí ó dára la fi yan gan o má ṣe gbàgbé pohun tó bá fọ́n ọ sí fèrè o òun gangan ní fèrè yóò fún sóde o a ní kó má ṣe gbàgbé pohun tó bá. I rejected. mi ò lè imagine pé mo fẹ́ find ara mi dating my sister's husband oh no no èèwọ̀ what ah, I think it's high time tí máa stop láti máa wá síbí báyìí because ah, tí bá sọ fun lọ́lá ń sìn pé ọkọ ẹ̀ ń ṣe bó ṣe ń ṣe kò ní find ẹ̀ fún mi pẹ̀lú mi. a believe. I'll just stop coming here. given to us as a wedding gift from my mm-hmm. dad. Mm -hmm. Don't you think we should have one to call our own? You just said it's a gift. And I wasn't even thinking in that direction anyway. One phone one, one joke, one for new food of one gift. And there's no occasion whereby he said he's gonna revoke it. One later if you call it at any time. Mi ò look disrespectful. But I've fẹ́ move kúrò bí kan, move sí bí kan. Ilé ilé wa. Hmm? Yeah, but ẹ̀kọ́ tí mò ń tọ́ worry. Hey, Lia, show me ẹ ria ṣó gbàgbé no no no no not in that direction we're in this together. Huh? èmi the man ń gbé ẹ lọ mi ò dẹ̀ lórẹ́ hmm? it's okay it's okay mm? it's okay Hmm? it's okay. Hey. Mm? <laughs> so a friend of mine, mm. she said that maybe it's time that we seek for the assistance. What kind of assistance? Spiritual assistance. Ah, my love, don't go there, don't go there. You see, surely we want to my long by. Only problem to one. Wọ́n máa ń sùn, wọ́n máa ń lé wọn lójú oorun. Ọmọ wọn máa sanwó skúlù, mọ́tò wọn ní fọ́ọ̀tì tó máa ní ìdíkí mẹkáníìkì wá àtẹ́ǹdì jókòó silly? let's continue praying let's do medical do spiritual by praying to God and exercise our faith. Eh? Baby, what is to me? I'm concerned. It's all right. I'm concerned too. We just have to do more faith in God. Eh? Do more faith in God. Ká kó ẹyin wá sínú basket kan when it comes to issue of God and faith. Eh? And I think we need to take further step. Yeah? another step. Yeah, in this line of faith. You see, let me break it down for you. When we wanted to get married, we prepared, didn't we? I engaged vendors, Arasho, Arabata, Apentele. It shows we have a plan towards a particular event, isn't it? Why told Yekashi same thing? Because we, are, we, are, we we've prayed to God and we believe God has answered our prayer. Let's begin to take a step of faith by buying things for these children. Yeah, like trust fund for them, buy cribs for them, raṣọ paint yara ni boya pink boya ọmọbìnrin ló ń bọ̀. Let's exercise faith. Let's ask of God. Say, the Bible says, ask, it shall be given. Then, let me give you the spelling of that given. G-I-V-A-N. It's full stop. It's not a continuous test. Tá bá ti gbàdúrà, ká nígbàgbọ́ pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Káwa máa gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yẹn by saying, ah, Mọ́mi Fọlá mummy ó ti yẹ nǹkan tí mò ń sọ so we handcuff God lọ́lọ́run ní choice àti sọ pé okay o àwọn eléyìí ìgbàgbọ́ yín mú yín lára rather than praying to God and continue asking asking asking when he, actually said your prayer has been answered ẹ̀yin lẹ̀ activate ẹ̀. you're right you're right you know now that I think about it mm -hmm. I've heard of couples who believed so much mm-hmm. that they, you know, built houses for their kids, exactly, manifested things for their kids, yeah. and then God blessed them with beautiful children. Yeah, so basically, along with the máa in the FM, káwa máa operate ní AM, a ní ríra wa, we need to be in the same plane. Are you getting my point now? Ṣotiye, the orúkọ àwọn one more in le yuba níṣẹ́ o, lè orúkọ tèmi ń sìn, Bàdé. I'm the crown prince in my house. Oluwa Kayode, God has brought something joyful into our house. So a kàn wo orúkọ tó ní í ṣe tó ní meaning tó yẹ tó máa ń pọ ọmọ yẹn wọ́n máa máa dáhùn ìyẹn náà the growth. Huh? Like um, Tèmi lolúwa, Orísun Bọ́lá, Ìmísí ọlá mi, Ọlájùmọ̀bí. Mo wà nínú ọlá, ọlá ń bí wọn Ọlámilékan má bayọ̀ mi jẹ́ o bàbá má bayọ̀ mi jẹ́ o. <laughs> So we just build houses in their names. In their names. bá ṣe máa ṣe nìyẹn. ó gbọ́gbọ́ o ó gbòye àlọ́ gbọ́gbọ́ o ó ti rí drawings ẹ bọ́n mi ò fẹ́ kó jèmi ni mò ń ṣe yes yes all the time. ìfẹ́ kò náà ní pit kò. Hmm? that's good. Uh, architect. Um, I think I like the plans, but ṣé mọ̀ pé àwọn ọmọ wa la fẹ́ And it will be important if you concentrate on making the plans standard enough to be sophisticated to meet with the buildings that will be trendy in the next, say, 20 or 25 years' time. Okay. Oye, madam because uh, uncle not see sọ nǹkan tó so I made the effort to look into the kind of buildings that are predicted to start trending in the nearest 20 to 25 years like you said. futuristic designs. exactly. okay. okay. Adupe pe our new page coming, But we still have to look at the, into the, the structural, the mechanical, the electrical too. Though they work together, Tiwanika Profile Fund Yes. And we have SS, don't worry. <laughs> so are you cool? you it's my pleasure, Okay. sir. We're talking about volumes here. Eh? Yes, sir. Millions of naira. Can we trust you? of course, sir. You can. See, um, Mushiwaisa, I've been into um, buying and selling of shares for decades now. Okay. So you can trust me, sir. Mm. In fact, since you are buying for your children, this is the best decision you can make for them. Because by that time, my they may believe pé ó ti máa more dividends. So, um, all this sustain pẹ̀lú yẹn, sir. Okay. Um, màá send àwọn stocks yẹn your company, So you can go through it, sir. Oh. because sí You were highly recommended from the reputable person anyway, so. <laughs> Thanks, sir. All right. Because you are cool. All right, sir. All right. So. Mm, yeah, come on, it's a now. Hello there. Yeah, I'm cool. Wow, the mom's ṣe pọ̀ sí fẹ́ rẹ̀ mí àbọ̀ cover me up anyway ṣe ṣáà okay. yeah mo ti wá nǹkan jẹ I'm taking something. Mm, mi ò tí ì lọ bọ́ọ̀lù máa okay mom <laughs> anyway traffic ti my build up nsìn náà ó ti yẹ kó máa yeah you know daddy will be missing you. All right, I go take care. Mama is right there. Love you. Bye. Say, ẹni tí yóò bá man, èèyàn Eh? I will make it up to you just calm down. kò rí bẹ́ẹ̀ hello hello. ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ló pọ̀ láwùjọ. hello. ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ló pọ̀ láwùjọ. ẹ má fi inú wénú o kẹ má bà á jẹ́wọ́ torí inú ẹ̀ dájì. Oh. ṣe sí bí ìgbà àbámọ̀rù ìfẹ́ ta ní síra wa ànínú ìbáṣe sí bí ìgbà àbámọ̀rù ìfẹ́ ta ní síra wa ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ló kù láwùjọ ìhà ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ló kù láwùjọ ta ló kù tá ó finú ẹ àṣé ìfẹ́ òtítọ́ kò sí mọ́. Baby inú kan ni mo ń bá ẹ lò. ṣùgbọ́n ìwọ ń bá mi lo ah, ìfẹ́ tán. You are harder to see. Oh, Even when we are apart. But you betrayed the love I have for you bẹ́ẹ̀ dọ́tọ̀ ẹgbọ́n kí ni gbogbo nǹkan tí mò ń gbọ́ yìí bàdé ńkọ́ kí ló ṣe bàdé kí ló ṣọ̀rẹ́ mi. ẹ wo alẹ́ àná ni wọ́n gbé wọn wá but bid. Ah, bid kí ló ń jẹ́ bẹ́ẹ̀. brought in dead. yes. bàdé ti kú. yeah ó ti kú. Ah! kí ló pa á need láti sọ wípé bóyá à ń wádìí ikú wọn ẹ mọ̀ pọ́n ní medical records pẹ̀lú wa níbí báyìí the thing is mo ti máa ń sọ fún wọn tẹ́lẹ̀ pé kàn stop drug àbọ̀n abuse drug mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé kàn stop ẹ̀ but wọn down. hard drugs àbí. yes of course hard drugs. okay. ṣẹ́ẹ̀dẹ̀ rí i téèyàn bá take hard drugs dé level kan ó máa affect ara generally ni most times ó máa jẹ́ kí ẹ̀jẹ̀ clot ẹ̀jẹ̀ ò ní function dáadáa tẹ́jẹ̀ bá dẹ̀ ti clot nínú arteries muscles tó yẹ kó gbé ẹ̀jẹ̀ lọ sí brain àbí heart ó máa wà affected so nǹkan tó ṣe wọ́n gangan heart attack ni and there was no way we could help i'm sorry he's dead. Ah! Ah, ó dùn mí gan-an. pàdé pàdé. ẹ jọ sorry mo ní láti catch up appointment. <sighs> okay okay doctor. láti ṣe sùúrù lọ́jọ́. Adé ti lọ. Bọ́lá ṣe ìyá ajẹ́kẹ́ tó lọ sí ni ẹ́ ẹni tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ yóò dùn kó dùn yín kóun náà mú tiẹ̀ kó pa. mọ́mí Ọlámídé. ìbàdí wa yé ah, a kó ọ̀rọ̀ yìí o. Doctor, ṣé ṣé ti ṣàlàyé fún mi? Pé kí ni mo ṣọkun ṣeré ni. ṣeré níbi tí báwo. I'm dead serious babe. Oh, <laughs> you can't be serious. Omi pe. O fẹ́ àti boyfriend ẹ̀ kájọ wa. A hundred. Like two some. Of course. What was there? Ah, oh, babe abeg. And o dẹ̀ wá òkè pẹ̀lú ẹ̀ ṣebí mi ni mo invited. Mm -hmm. I told you to come and do it, so why would I be worried about it? I'm cool with it. Like I do not have a problem with it. Are you sure? Ah, ọmọ ti are you sure yẹn pa o? Please, ah, uh... baby, Now me and you, now you and me, we got a deal. We know what's up now. She could go to jàre, babe. Mm, mm, Hello, guys. Oh, PJ, Lewa. What's up? Hi. Good to see you. Mm. <laughs> Look, my boyfriend is in love with you already. Ah, what ah. is so funny? You know me, I don't sleep on it now. When it comes to things like that, I do not sleep on it. Mm. You cool? Yeah, I'm fine. I told you you're gonna like what you see. Proposition animals are you cool? I'm it's, okay. Mm, it's me, She's game. A hundred. Okay. You guys should get a room already, I beg. okay. <laughs> You're hey, cool, JJ. Yeah? I'm okay. You guys should stop bothering <laughs> now. Uh-huh. Get a room now. Get a room. Don't care me. Hey, baby. Don't keep me waiting. You know I got you. <laughs> ohun tí ó dára la fi yan gan o má ṣe gbàgbé pohun tó bá fọn ọ sí fèrè o òun gangan ní fèrè yóò fún sóde o a ní kó má ṣe gbàgbé pohun tó bá fọn ọ sí fèrè yẹ. first time tí màá ṣe kọ́ rẹ̀ yíká ṣó yẹ ní sọ mọ̀ pé nǹkan tó ń ṣe ọ̀dà. island boys mm. mo ń fọ́ pẹ̀lú wa. yíká ṣó yẹ wọ́n kàn fún sample. ẹ̀yin àjẹ. ee sọ́ọ̀n. sọ. ìyá ló ń ṣe ìyàwó ẹ̀ ìyá ló ń ṣẹlẹ̀. ẹ̀yin ẹkùn hmm. kí ló ń ṣẹlẹ̀. ilé làbọ́lá. báwo rí máa wọ sí. ọkẹ mi ò lágbára ògbélé. báwo jẹ́ bọ́ọ̀lì jẹ́ ẹni ká kún wọn pé bọ́ọ̀lì jẹ́ ẹni mm. kí ló máa ń ṣe. no visit ẹ máa ń dọ́ọ̀lì yẹn. ó yé mi ó yé mi ó yé mi gbogbo àná ò lè sùn ká kọrí síbi kan náà àbó mọ̀ pẹ̀lẹ́. Hey baby, oh, hmm hi my sugar. My baby, baby. Oh, it's don't know Ẹ káàsán. Ìyàwó wa ṣe wà okay, you look good. Thank you, Thank no, you can come have a seat. I'm sorry. Okay, thank Good. you. Come have a seat. Ah, baby. Kí ló mọ́ fi ṣọ̀wọ́n àlejò wa ní àlejò bára because there's nothing here now. Ah, is a drinking in the ah, eh, room. Eh, eh, oh, dear, serious. I Àwọn wo làlejò? Ah. Nevertheless, aṣáṣe máa ṣe yín a little bit. So what would you like to drink? Yeah? Mm. Ah, hmm. look we don't do soft here we go hard as in hard ẹ wo mo tẹ ti ṣe lè jẹ́kẹ́ yín wà lórí red wine water we don't do water here we do like so uh-huh, we do like tequila like Hennessy like brandy you know just. jọgbe ẹ débẹ̀ ah, má jò gbé mi débẹ̀ <laughs> ẹ jò lẹ́nu ẹ má jò gbé mi get more drinks. go, go okay. Mm. And she can get TB, TB, and you know, you know the way I like it. Okay? I should use your card. I'll use my card. All right. Hey, you're just flexing without so, me, Abby. <laughs> Eh, don't mind my darling. But if born again, I'm not born again. Abi? I'm not a born again, then act born again for what? Hey guys, mm-hmm. ṣé kò ṣe nǹkan tí mò ń rò? Kí ló ń rò? Hmm? Inú ilé wa la wà náà, ọkọ̀ ní tó bẹ̀rẹ̀. Eh, eh, ewu ewu ewu ṣe rí máa sọ fún yín ẹ jáwọ́ nínú gbogbo kínní gbogbo nǹkan ló pọ̀ tá a lè fi ṣe fàájì náà èmi náà ṣáà ń ṣe fàájì. anyway ẹ ṣáà mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe so kí ló ṣẹlẹ̀. ọmọ kan náà ń ṣe náà hmm. kò ṣáà ló ṣe bẹ́ẹ̀. ní ṣe. bí hmm, káwọn máa ṣe bẹ́ẹ̀. ṣeré gbogbo ohun tí òun sàn yẹn eléyìí just know more or less of pé. twenty five percent twenty five percent pẹ̀lú ló ń ṣe bẹ́ẹ̀ sì wà lọ́ọ̀bẹ. a ní kó má ṣe ìyọnu ó morúkọ tó ń pè mí sí ni sam simple. Oh. ó dà tó bàbá mi wá fi preaching lẹ kí ló ń ṣẹlẹ̀ what's going on. ẹ jọ̀wọ́ o ẹ máa fi ọgàn ìwà tí yóò dára ni o. oh my baby. mo ní ẹ jọ̀wọ́ o ẹ máa fi yan gan torí pé ayé yìí ò le o. àwọn ọmọ ah. ènìyàn lásàyè dògún. ìrọ̀rùn ṣóhun la délé ayé. Oh, àdáyé tán ah, ah, òun lásàyè dògún. ìwà tí yóò mm. dára ni o mm. Mm. ẹ jọ̀wọ́ o ẹ máa fi hàn gan. Hmm? Got you. Got you. Ohun tó tì ní lójú ni o. Let's go inside. Let's go inside. Ẹ jọ̀wọ́ ẹ máa fi ọgàn gbèrègbè tó fọ́. Uh. Kì í ṣohun àmúyangàn. Èrègbè tó fọ́ kì í ṣohun àmúyangàn. Kèrègbè tó fọ́ wé o, kì í ṣohun àmúyangàn kèrègbè tó fọ́ ó ah, kí sóhun àmúyangàn kèrègbè tó fọ́ sẹ́ ó kí sóhun àmúyangàn kèrègbè tó fọ́ tó fọ́ kí sóhun àmúyangàn. you just take for instance kó má jẹ́rú àwa là ń tẹ̀lé ẹ̀ mọ́ kó jára ta kí ló fẹ́ kó máa rò kí ló ń ṣẹlẹ̀ kí ni gbogbo pálapàla tí wàá ti ìyàwó ẹ̀ jọ ń ṣe yìí. Ah, inú ilé ló wà náà ó lè mẹ́sàn-án tó bá wò inú náà she had a drink i think she's just overboard that's it. i understand ilé ẹ ni bó ti kọ́ tèmi sọ fún ẹ ni pé kó má jẹ́ pé irú àwa yìí kó wá jẹ́ nìkan kan tí yóò tiẹ̀ mọ̀ tí yóò familiar pẹ̀lú irú báyìí kí ló fẹ́ kó feel náà jẹ́ kí n bá èso tọrọ àgbà ló ń dà yìí you are not getting any younger mo dẹ̀ feel pé ó wà òkè ó fẹ́ settle down fine ṣe rú ọmọ. all right um, kí lẹ fẹ́ mu ẹ já wà nǹkan mu. Oh, okay owó ilẹ̀. no no no no no we talk about this another time it's serious. what do you care for me. Uh, are you sure. bàbá àti ẹ̀yìn láti mọ̀ mi. okay nípa better yẹn. okay yeah, can n jẹ́ kí n yọjú sí i màá bá yín i. lost serious ẹ máa let me attend to her first. okay, baby? What's wrong? Yeah, I'm cool. I'm okay. Are you sure? Yeah, I'm okay. Thanks, baby. I think we should stop seeing each other. We should stop seeing each other. Yeah, we should stop dating. <laughs> I don't get. You say uh, it wasn't easy for me to make this decision, but it's gonna be healthy for both of us. See. on so many occasions máa ń bá ẹ tó máa ti ṣáyó bí ìsòsínú èmi èmi fúnra mi gan á ti mi ló máa ń gbé mi délé yeah, we don't have control we don't have limit we both extreme in what we do. Badi. You say, I love you so much. I love you so much that I don't want to marry you. My God, I cannot believe this. What kind of children are we going to raise? How do we affect those unborn children? How do we affect them positively? We are both hooked. We are dated. Wait, so you're seriously breaking up with me right now? Established. I can call this a relationship. Yeah, we have fantastic chemistry. We're happy when we're together. but the negative side of this is quite high. so mo kàn fi gbogbo àkókò mi mo kàn fi ṣòfò ni right my time my body my happiness really oh wait though. o <laughs> ṣé nítorí lọ́lá ló ṣe fẹ́ fi mí sílẹ̀ no talk to me now She ṣé nítorí lọ́lá ló ṣe fẹ́ fi mí sílẹ̀. Don't tell me to calm down. Don't, don't, don't, don't, don't say that to me. Are you serious? I thought you were different. I thought you were the one. But no, you're the devil himself. Like you're worse than the devil. Ah! But let me tell you something. Hmm? Body, check his son koko fun. Punchline, Benny. You will suffer. Oh, not don't Don't tell me pé mo pariwo kí ló mean. God punish you. Maybe, God, maybe I need to escape. Better get out. Get out. Okay. Ah. Ronke, kí ló yẹ tó wá mo ti ń bẹ sọ látàárọ̀ ò tí ẹ sọ a damn word ò sọ̀rọ̀. kí lẹ fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ i don't understand kí lẹ fẹ́ jẹ́ kí n sọ ah, ẹ dẹ́n sọ gbogbo ẹ látẹ̀ nǹkan ẹ sọ gbogbo ẹ látẹ̀ nǹkan bíi pé kínní what do you want me to say? Uh, because I, I really do, do, do, do not know what to say o. Èèyàn lọ lọ lọ lọ lọ láti jẹ́ ó dé ó tún padà. Any case, okay, thank you fún pé o tiẹ̀ ṣe ń san house rent yìí. Thank you, ó ṣe mo dúpẹ́ orin fọwọ́kọ̀sálẹ̀ àpò àpò rẹ̀ ni pé. Àbọ̀rúnkẹ́ ó ṣàì pé ọ̀rẹ́ mi ti súbà ah, nǹkan tí mo wá bẹ́ẹ̀ sọ jù pé I just want you to forgive him and forget. Ah, ọmọ ọmọ this life he hard gan o ah, ọlọ́wọ́n ọba ló ní ìdáríjì lọ́dọ̀ o kò kí n ṣe ó dáa mo ti dáríjì ẹ̀. You know how much I love you and I said, no. I might be far away from you, but it be like me wa. In fact, it be by spiritual placenta long be. I don't have a life without you. Hmm? Má bínú. Má bínú, sure. After do, do, okay. after all all, all, all, it's this. All, it's all right. It's all right. Mo ko yo ayé Hmm? and leave you and breathe you. Hmm? Now, now you want me to accept you back, Abby? It's okay. You just went, you now came back. Ah. It's all right, but uh, I'm happy. Okay, oh, no problem. But kò dá o, kò dá o, ó dẹ̀ dùn mí, ó dùn mí, dùn ẹlẹ́dàá mi. Ah, how ah. you do that to me now? It's all right, it's all right. Now you're coming back as you forget. The kilo needs a little hot there. You say? Oh. Ronke, kí ló This is unlike you. I'm Abadé ló wà lọ́dọ̀ ẹ̀ now the sugar in your drink, the source of your joy. Talk to me. Kí ló I'm pregnant. Really? Yes. You're married. Mi ò ready to show you. Má sọ So I really don't know what to do. Má sọ bẹ́ẹ̀ mọ́. Ṣẹ́yún kẹ̀ lọ́jọ́ orí ẹ̀. Ọmọ ọjọ́ ti mo ti ń mo sha o wá lóyún má ronú àti ṣe rárá ṣó mọ̀ pé this is a blessing from God ọlọ́run ló ṣe èyí èèyàn kọ́. wait you are not angry. angry for what. are you serious. I'm telling you this have you forgotten my wife have refused to get pregnant or give me a child. o lóyún fún mi. so I just came back to you mi ò wọ boot mi ò wọ jersey penalty mi ò lè jẹrin lọ́dọ̀ ẹ̀. <laughs> But your wife. No, no, no, no, don't worry about her. She remained my trophy wife. Why you resume the duty of the mother of my children? Now that I know you can get pregnant, kẹ́lẹ́ tó dé látòtí. Ah! I'm so happy. Congratulations. Ah! So let me tell you, bro. I'm so happy. Mm-hmm. I'm not happy. Kí I'm not happy. Isn't it obvious that I'm not happy? Tell me something. Kí Why are you not happy that you're carrying the check of second child? Look, up till now, none of your family member knows me. They don't even know my name. eh? They don't know my name. They don't know me. Not even. Kí ni mo ti ń sọ gan? Ṣé mi nìyàwó lè No. So báwo lo ṣe mommy. So I'm seeing myself more like a baby factory and I am not enjoying it. I will not accept it as well. Hmm. It's alright, right. O right àti sọ gbogbo But I've, I've got everything mapped out. Sori ọmọ b ti bí àti tó bí mo fúnra ni mo plan for. Let me explain to you. Sori ìyàwó tó wà lẹ̀, I'm not being fair to her though, but it is what it is. Àti ń property lórí orúkọ Lámìdé àtọmọ tó ti ibi àti wọ fúnra ẹ̀ in fact we bought stocks worth more than million dollars fáwọn ọmọ wọn yeah because basically mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la tó lè then you know you got, you got nothing to lose àwọn ọmọ yóò ní nǹkan àti lose then tá a bá ti tì sí tá a fẹ́ tì sí now I'm coming back to my family yeah. Are you serious? Yes, of course. I'm just there just to play along. Ah. Olamide, Otinile ọmọ tó ti bí ó ti nílé ìwọ fúnra ẹ̀ package something delectable for you. I love you. Ronke. What's up? Ronke. What's up? What's up? Phone ring go. pè é. Bàdé. Uh-huh. No, honestly, kí ló dé tó ṣe ń pè mí náà? Ṣebí o ráyè ti tèmi mọ́. You don't have my time now, so why are you calling me? okay. Don't tell me to calm down, but don't you, don't you ever tell me. Oh my God, yeah, My worry. a ni mess up, a ni misbehave. For me, mo pick call yìí, mo misbehave gan. Shut up, ti gbọ́? worry. Ó já dànù I don't call tẹ̀ o. Ó tún ti think pè ẹ́ o. my worry, my worry, my worry Ah. Yeah! Yeah! Ah! ṣe rí gẹ́lẹ́ nìyẹn ah, ah. and it's beyond every reasonable doubt torí pé DNA test wà fún àwọn ọmọ méjèèjì yẹn mm. tó wà testate wípé ọmọ olóògbé ni wọn. dókítà dókítà kàlí kàlí. Emani blood ní Doctor, doctor, doctor, doctor, dókítà dókítà dókítà. Ah. This is serious. No, no, no, no, no. No, we need to take her. No, no, no. ẹ̀gbọ́n mi ṣùgbọ́n ẹ bá mi ṣùgbọ́n ẹ bá mi. jẹ́ nìyẹn but at the same time ká máa dúpẹ́ I can say in a way that ọpẹ́ ńlá ló yẹ ká máa dúpẹ́ àpà congratulations congratulations in the sense wípé doctor jẹ́ kó yé mi reason tí o fi faint ìjọ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ reason náà dẹ̀ ni pé oyún six weeks wà nù ẹ̀ yẹ oyún six weeks ó wà nù ẹ̀ iye ni kò jẹ́ ká mójútó náà then ṣé o mọ̀ pé pẹ̀lú ipò tó wà ń sìn ipò ẹlẹgẹ́ ni tó má lọ bára jẹ́ jù ọlọ́run máa ti wá gbé fún ní lose lágbára ọlọ́run gbogbo wa ò ní lose I just want you to know that so nísìnyí ẹkùn ẹ láti tó kó má mi má mi fẹ́ gbẹ́ kú mọ́. but daddy just keep thanking almighty God okay. olóyún ibi tí èmi ọmọ ìgbà mi bá dé. ó kọ̀ mí tì láyé ó tún kọ̀ mí tì lọ́rùn kí ni túmọ̀ gbogbo eléyìí irú èèyàn wo nìyẹn gbogbo orúkọ ọmọ tó lọ bí síta ó kọ yẹn sí gbogbo dọ́kúmẹ̀ntì ó dẹ̀ má rí ọmọ tèmi ó ṣẹ̀ láyé ó ṣẹ̀ lọ́rùn. èyí tí ìwọ náà sọ yẹn kò ń sọ̀rọ̀ sí mọ́ kò kí ń sọ̀rọ̀ sí. so mi fẹ́ lẹ́kùn gbọ̀ngàn èyí tó wà nù ẹ̀ bá ṣe máa take care tó bá yá á àdírẹ́sì ọkọ ọmọ méjì wa ọkọ ọmọ méjì wa property kò ṣe property orúkọ ẹni tó wà bẹ́ẹ̀ nínú nínú fìyẹn lẹ́ ó simple ó ti gbọ́ jẹ́ ká lé akátá lọ́nà ká fà mọ́ fẹ́ díẹ̀ àmọ́ rẹ̀ try to wá kan fún mi ó jẹ́ ní queen ló máa fún kó mi. a ti ṣe custard fún mi sí. pẹ̀lẹ́. bọ̀dá yìí ẹ̀ẹ́dẹ̀ bá ń bọ̀ gàáyé sọ̀rọ̀ ó ti jẹ́ kí n máa bá wọn ṣe kí n máa bá wọn dáná ẹ̀jọ̀. ẹnu ọ̀lẹ́ yìí hmm. sórí jẹ́ ṣàlàyé kankan fún ọ sórí bí lè ṣe tó tóri tó tóbi yìí hmm. bẹ́ẹ̀ náà lòṣìṣẹ́ kún bẹ́ẹ̀ o àti fúlù bẹ́ẹ̀ bó ṣe ń wò yìí tó hmm. ti yọ kò sí bó ti ṣẹ̀ṣẹ̀ kọ́gọ̀ gba èèyàn kan síbi bíi pé bí n jó tọ́gò ní gbà hmm. ṣùgbọ́n wọn ló ń fìyà jẹra rẹ̀ níta ní kòkó bó ìrọ́bọ ọ̀bọ ṣé ká ní gbogbo tá a sọ fún ọ látijọ́ yìí o ti gbọ́ ni ọ̀gọ́ ti rí ibi fi ọ́ á tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó ti mọ̀ iṣẹ́ bí àmọ́ bí tó yẹ kó fi rí náà ló fi ń tẹ̀lẹ̀. bùdá ìdí ẹ ẹ jẹ jọ ẹ jẹ mọ pé màtí yóò sí lẹ́bù kan. ẹ à sí kan náà tòótọ́ èmi níṣẹ́ òwò ò níṣẹ́ bọ̀dá Àyìndé kò ń ṣe bẹ́ẹ̀ náà ẹ mọ̀ pé ẹ̀yin ló kà. èmi ló kà lẹ́nu rẹ èmi ló kà ló kà ń pa ọ́ ló kà ń pa ọ́ ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ ọmọ transis ni tó wá rí sẹ́ńtì kékeré kan tó wá kọrí lẹ́kí tó lọ rè gbalé lẹ́kí sí kò mọ̀ pé lẹ́kí náà ni ó padà fi ìyà jẹ òun èmi tọ́lọ̀ ti kẹ́dé mi rí sẹ́sẹ́ bí ta ni. ẹ ká sọ o. ẹ ká sọ o. ẹ ká sọ o ẹ wọlé ẹ wọlé um, ẹ jọ̀ọ́ mo béèrè Mrs. Lọ́lá. láti bọ̀. ẹ sọ fún wọn wípé mọ́mí Ọlámídé. ṣé àná àwọn sọ fún yín pé kẹ́ ẹ wá. bẹ́ẹ̀ ni alẹ́ ni ẹ wá. ìwọ o ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ náà nù má bá a sọ wọn má bá a sọ wọn má bá a sọ wọn. so many mixed feelings. I don't know if I should blame Manny or not. But he couldn't wait. He couldn't wait for God to answer my prayers. He had to go impregnate another woman, his ex. How could you, Manny? What kind of betrayal is that? But I'm thankful. I'm grateful for God's goodness in my life. Thank you so much, God, for answered prayers. Sorry, Tanya. Eminema. mọ́mì wo. mo láwọn mọ́mì ọlọ́run. dákẹ́ ẹjẹ́ 哎呀，对对对，快！ jókòó tó yẹ jọ jókòó. ẹ bá jẹ́ kí n kúnlẹ̀ ẹ jọ ẹ jẹ́ kí n kúnlẹ̀ àǹtí ẹ jọ ẹ ṣàánú àǹtí ẹ jẹ́ kí n kúnlẹ̀ àǹtí mo ti ṣe yín mo ti ṣe yín àbẹ́ máa dáríjì mi náà ni ẹ máa dáríjì mi torí pé ìyà ń jẹ àwọn ọmọ mi àtìgbà tí bàbá wọn ti ṣaláìsí ìyá yín títí dọ́gbọ́n sí i àǹtí trust fund tí bàbá wọn fi sílẹ̀ tí mi ò bá rí àwọn ọmọ mi ò lè lọ sí school. wọn rí ìtọ́jú tó pé àti ẹjọ́ ṣàánú ẹjọ́ ṣàánú ẹjọ́ ẹjọ́ ṣàánú mi ẹjọ́ ẹjọ́ mà ẹjọ́ ṣàánú kò sí ìjà kò sí wàhálà ẹni tó fa gbogbo eléyìí ó ti kú Buddy is dead what are we fighting for? Eh? The kids are not going to suffer because of the decision he made. I'm not a bitter woman. You can have your trust fund. You can have the houses in Olamide and Ayokeji's names. Ma? Yes, you can have everything for the kids. Anywhere. Àwọn ọmọ ẹ̀mọ́ the suffer. Look, we are no enemies, okay? And God has blessed me with my own little bundle of joy. So it's a new beginning, it's a fresh start. If Paddy was alive, yes, things would have been different. But he's not. So Kosija, you're my sister, okay? Thank you so much. Ishimu to me. Your bundle of joy. Kone pa jemo, no jemo. Oh, I'm so grateful. ẹ ṣé mo dúpẹ́ no no no no no no ẹ ṣé mo thank you so much thank you thank you so much thank you thank you. it's okay so kí la máa jẹ kí kí mo ti yó ṣé ní tẹ̀sí ẹ̀ ṣe yìí mo ti yó mo ti yó máa. aláàtúndì ẹ̀gbọ́n ó kékeré máa mú.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 sórí gbogbo ìrònú tó ń ro yìí ó da lágọ̀ ara ẹ. wàá bá wọn lọ ṣàgùnbánirọ̀ yìí kò ní í ṣe yẹn. àríkẹ́ ti ọmọ mi lọ́wọ́. mọ́mí ká máa sí dáàbì. ibi tí igi ọsàn bá wà lọ́wọ́ aráyé ti ń lànà lọ́ba olúwa dé káláàánú mi lánàá bá mi. ẹ fi mí sílẹ̀. Oh baby, oh baby, kọ́sẹ̀ kọ́sẹ̀. Ṣé ẹ ti wo fíìmù Tsunami rí? Ó gbé odidi lé omi táyìn fi sàún. Èmi ti bọ́ mi mulẹ̀ bàbá blessing lówó god bless me. mo lọ́nà àbáyọ ewu ayé kí n já ayé. next of king ni ọ. adélé ló bá rí òrà délé kí n délé díẹ̀. omi tẹ́mi ń tàdé tí mo fi sọ́dẹ̀ èèyàn báyìí. èpè tó gbà ti pọ̀ jù pàdúrà ẹ̀ ní ìfinutráláì. èrò bóyá Baba, wọn lọ́gbẹ́ kànga. mo fẹ́ wá yálé ìsinmi mọ́ ni. ilé ìwé tí mo gbà lọ́wọ́ yín. síbẹ̀ mo pẹ́ yín lẹ kọ́kọ́ pọ̀ pósìtì ní tọ́lẹ́tì hmm. bẹ́ẹ̀ ni pọ̀ pósìtì bẹ́ẹ̀ wọn wò pé kí n return purpose yẹn pé yes yes yes yes. ẹ gbé mi débẹ̀. deputy landlord of the house lọ́mọ jẹ. àyẹn bí ẹni pé èmi ni speaker yín. hello landlord fẹ́ rí everybody i'm a speaker down. landlord. everything dey jaga jaga who body jaga lórí wo yà. àyà tó àyà tó àyà jẹ́ ìbàlẹ̀ làwọn tí ì jẹ̀bọ kì í ṣe irú ìlú ilé báyìí. ó fẹ́ mú àgọ́ta jèjì. ẹ tó ṣe mẹ́yìn wa. Ah! òun lèmi fẹ́ràn jù ọ. ẹ mọ̀ wò pé bíi tẹ́ ẹ dàgbà dé téèyàn bá tó ti ń ṣe tẹ́lẹ́yìn ti ń ṣe wákàn wákàn wákàn ẹ sì ò ní tọ́lẹ̀ tó mi bá ń bọ̀. ẹ dára lé la ti fẹ́ rí yẹn. àná no ṣé lójú ara ìwọ náà máa ṣe rí pàǹpà ìdílá ṣé pàǹpà lélẹ́yà. ẹ dàgbé o ẹ dàgbé o sí èdè pàǹpà. ń sọ fún mi bàjẹ́ wa. ajá wa o. ẹ máa hùwà ìbàjẹ́ mọ́ o e. ẹ máa hùwà tí ó dá o e. kò lórúkọ méjì tó ń jẹ́ o ohun tí ó dá kò dáa torí oríṣiríṣi ló ṣẹlẹ̀ láyé ohun tí ó dára la fi yan gan o má ṣe gbàgbé pohun tó bá fọ́n ọ sí fèrè o òun gangan ní fèrè.